الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدى قفوا الله وبا أسكسك نبي محمد صلى الله عليه وسلم ìkí àti gẹ̀yí kọ́lọ̀bá kọ́lọ̀bá ara ilé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san akírawa nípa pé a kú iṣẹ́ ládá a kú òǹgbẹ òní ni ó di ogún báyìí ìyẹn ààwẹ̀ Ramadan ọdún one thousand four hundred and forty one tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe jẹ́ láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina tó ṣe déédéé ọdún two thousand and twenty adúpẹ́ fọlọ́run lórí oore tí ń ṣe fún wa o àwa ń bẹ̀ kọjọ́ járe ibi yòówù tí a bá kùn sí kọ́lọ́n bàbá lẹ́kàrà kó ṣàforíjì fún wa o bí àwọ̀ náà ṣe wọ́n lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́dàkùnjá gúnlẹ̀ láyọ̀ ọ̀làlà haúlá wọ́là kú wọ̀tà ìlà ìlànà àdéhùn a máa tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ọlọ́run ọba èyí tí máa ń wáyé ní àkókò tí a wà ń bẹ̀ yìí ní 146 bi'idhnillahi ta'ala tí tí ó fi 153 pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bọ́ba lè kọ́ra sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim sa'asrifu an ayati alladhina yatakabbaruna fil ardi bighayril haqq wa in yaraw kulla ayatin la yu'minu biha wa in yaraw sabila rushdi la yattakhiduhu sabila wa in yaraw sabila al-ghayyi yattakhiduhu sabila. ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba o gẹ́gẹ́ bí a ṣe ń pẹ̀lú bí ọlọ́run bọ́ba lékè ọlá bó ṣe sàálẹ́sà tó fún un ní tíra ẹ ṣàlàyé pé tíra tí ọlọ́run bá gbé fún Musa ńgbà tó lọ sí minkot òun náà ni wọ́n tàn pé ní àlùwárà tá a ṣàlàyé pé àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún wa nípa pé ṣé àlùwárà yìí sóhun ni tàwọ́rọ́tà ni àbí ọlọ́run bá ti kọ́kọ́ fún nàbí ìlọ́ì Musa ní tíra kẹta ń pè ní àlùwárà tẹ́lẹ̀ kó tó di fún tàwọ́rọ́ wípé gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ni àwọn olùmọ̀ sọ pé àrínú wọn tó sọ pé nígbà tó lọ́wọ́ bá fún ní àlùwáhù yìí wípé síwájú kó tó fún ní tàwọ̀rọ̀ ni o nígbà tá a sì rí àwọn olùmọ̀ míì tí wọ́n sọ̀rọ̀ pé àlùwáhù yìí mushtamalatu ala tàwọ̀rọ̀ ó kó tàwọ̀rọ̀ tà sínú ó kó sínú tàwọ̀rọ̀ pé nínú tàwọ̀rẹ́tà náà lọ́wà yẹni pé tàwọ̀rẹ́tà yìí òun ló jẹ́ pé tíra tó tóbi èyí tí àlùwáhù yìí ń bẹ nínú rẹ̀ ju gbogbo ẹ̀ lọ iye òtòrí ọjẹ́ ọlọ́run bá fún ní alwah tó sì jẹ́ pé ọlọ́run bá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ bẹ́ńbẹ̀ àtàwọn àìlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí eléyìí wá ṣẹlẹ̀ tán ó di pé ọlọ́run bá ọba lẹ́kẹ́ọ́lá ó ṣàlàyé àwọn kankan fún wa síwájú sí i ọlọ́run bá sọ báyìí pé sàásírì fúnni ayá ti alladina yatakabaruna fil ardi bighayri al-haqq ọfẹ́ yà èmi ọlọ́run ọba ń gbé àwọn àrísà mi mi àwọn ẹ̀rí mi àwọn ohun tí ó jẹ́ kí àwọn tó jẹ́ olùṣèmótómótó tọ́kàn wọn lè sọ̀rọ̀ èmi ọlọ́run sí ìtẹ̀lé àṣẹ èmi ọlọ́run ń gbé wọn jìnnà sí pé kí wọ́n rí àwọn àrísàmì mi kí wọ́n sì lè gbà á jẹ́ kí wọ́n rí àwọn àrísàmì mi tí wọ́n wà rí lẹ́nu tí wọ́n máa gbà á gbọ́ ayé kama stekbaru bigeri haki adọ́lahumulawo bèlè jahal kẹ́rẹ́ bó jẹ́ kí wọ́n ṣe mọ́tómọ́tó pẹ̀lú àìjódodo ọlọ́run ọba yẹpẹrẹ wọn pẹ̀lú àìmọ̀kan ọlọ́run ọba yẹ pé ọkọ̀ láì mọ̀ká gẹ́gẹ́ ọlọ́run ọba ìṣọ́nà ayá mi pé wọn kọ́ lè bá fò yí dẹ́ta hom wà àbíṣọ́rọ̀ hom á yẹ ọkàn wọn po àti ojú wọn kà mọ́ lámì omi nù bí ìyá wọ̀là mọ́dọ̀ bí ká nígbà tí wọn ti gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́lẹ̀ láàṣìṣe wọn nú ayá mi ọlọ́run pé falama azagu azagu ọlọ́run kò lè bá hom nígbà tí ó jẹ́ nìkan tó yẹ pé wọ́n sì gbọ́n gbọ́ kò lọ́dọ̀ níbi ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba náà dé ọkàn wọn ó dé pa àfáwa Sufyan ibn Uyayna ó ní àyà yìí tọ́lọ́run bá sọ pé sàásùrù fani àyà ti ẹlẹ̀ ní ìtakabaru na filawo dìbò egorì hak ó ní tùmọ̀ náà ni pé anzun anihum fámùlì Qur'an ní ìníjí wọn gbàgbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́run ọba wà á sọ fàhùn á ní àyà àti ní sì ní jẹ́ kí wọ́n mọ̀ nípa àwọn àrísà mìíní ní ìníjí wà á dá yẹ àlè ó mà yìí àwọn ọmọlẹ́yìn ànẹ́bì láyà yìí ń bá rí o ṣùgbọ́n gbà tí àfà òye Uyayna tó ṣàlàyé pé rárá ihun tí ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí òun náà ni pé kò sẹ́ni tí ọ̀bá wí nínú ìjọ bá wa wí sí ba òtò sílọ̀ náà wí eléyìí ni ọ̀rọ̀ tí àfà Ibn Kathir sì gbélé lórí tó sọ pé wọ́n bákan náà ọlọ́run bá wa tẹ̀síwájú wípé wàá yàrá débi pé tí wọ́n bá rí gbogbo àwọn ẹni àrísàmì kẹta ọlọ́ọ̀bá bá fi ẹ̀wọ́ pé àrísàmì ni tẹ́rù fi dọ́lọ́wọ́n ọba mọ̀ láyú mìnà bí ha wọn ò ní nígbàgbọ́ sí wọn ò nígbàgbọ́ wọn ò nígbàgbọ́ rárá gbogbo ohun tí yẹn máa fi ń mú wá pé à ó rí nǹkan báyìí ni ó owó sẹ́mẹ̀ ni ó owó lẹ ni ó owó oòrùn ni ó owó ṣùpá ni ó owó ẹranko ni ó owó báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe ń wáyé gan ni láwọn àrísàmì àwọn àrísàmì àwọn àrísàmì láńláńlá láyú mẹ́nu bíhà wọn ò ní nígbàgbọ́ sí o torí pé ọkàn wọn ti le àyín yàrá ọ̀sẹ̀ bí ra rúṣìtì kódà tí wọ́n bá rí ojú ọ̀nà mọ̀ tó jójú ọ̀nà dáadáa tó jójú ọ̀nà rẹ ibi tọ́kàn wọn le dé láyẹ̀ tẹ̀kìdóhù sẹ̀bìlà wọn ò ní rí ní ọ̀nà tó ti pé káwọn gbà rárá bó ti wulẹ̀ ọmọ ọlọ́run bàbá àlekẹ́lá sọ fún wa nínú ayé àmì pé iná nínú àkọ́tà àléhìm kẹ́lìmọ̀ tó rọ́bíkẹ́ àwọn tó ti pé gbólóhùn ọlọ́run bá ti ó yẹ ọlọ́run ti parẹ́ lórí wọn láàyò mìíràn wọn ò ní gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ọ̀làwùjá àti hùn kúlò àyàtẹ́ kódà bá mú gbogbo àwọn àrísàmì wá àtà yàrá olè àdábalẹ̀ àlè tí tí wọ́n fi rí yẹ lẹ́ta ìlérò ọlọ́run wá sọ gẹ́ra pé wà ń yàrá sẹ́bíra rúṣdí láyé tẹ́kídú sẹ́bíra kódà bí wọ́n rí وإن ظهر لهم طريق الهلاك والضلال يتخذوه سبيلا ṣùgbọ́n tí wọ́n bá rí ọ̀nà ẹ̀parun ọ̀nà ẹbú ọ̀nà tí ó pa wọ́n run ọ̀nà tí ó sọ wọ́n nù òun ni wọ́n gbà mọ́ ó jẹ́ kọ́lọ́wọ́ bá sọ pé wà ń yàrá sabila al-ghayy yattakhidhuhu sabila ṣùgbọ́n tí wọ́n bá rí ọ̀nà òfò ọ̀nà àdánù ọ̀nà ẹ̀parun wọ́n rí ní ọ̀nà ẹ̀mọ̀ tí wọn wọ́n rí ní ọ̀nà ẹ̀mọ̀ tí wọn ọlọ́run bá ní pé dhalika bi annahum kaddabu bi ayatina a ṣàdédé sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ nítorí pé wọ́n pe àwọn àrísàmì wa wọ́n pe nírọ́ ayékádàbà ti bí akúrò bóhùn ọkàn wọ́n pe àwọn àrísàmì wa nírọ́ ọ̀kánù àni àgọ̀ òfìlín wọ́n sì jẹ́ nìkan tí pé láyé àlẹ̀mú ní ṣe àmì mọ̀ fi hà wọn wá mọ̀ kẹ́kẹ́ inú tí ń bẹ náà àrísàmì ọlọ́run wọn mọ̀ kẹ́kẹ́ yẹ́bọ́lọ́ bá sọ náà yá ní ìpé wọ̀lẹ̀dí ní kádàbù bí àyàtínà àwọn tí wọ́n pe àwọn àrísàmì wa nírọ́ wọ̀lẹ̀kọ́ ilẹ̀ àkhírà àti ìpàdé ọlọ́run ọba jẹ́ wíra kìyàmà hábì tọ́tí àmàlúhùn gbogbo iṣẹ́ wọn iná ẹ̀ ní ó bàjẹ́ o gbogbo iṣẹ́ wọn ní ó bàjẹ́ pátá gbogbo iṣẹ́ wọn ní ó bàjẹ́ ọ̀lẹ́dí níbi àyà 147 ọ̀lẹ́dí na kádà bí àyà tínà ẹni yóò tó bá pe àwọn àrísá ni wa nírọ́ wọ̀lẹ̀kọ́ ilẹ̀ àkírọ̀ àti pípàdé àwọn ọlọ́run ọba ń jẹ́ ọ̀kẹ́yìn hábì tọ́tí àmàlúhùn àbàṣẹ wọn jẹ́ ni o ayé mọ̀ ń fa alamínú hun dálíkà ẹni yóò tó bá ṣe gbé eléyìí wọ̀sítàmọ́rọ̀ àléyìí tí tó fi wá ń ṣe bẹ́ẹ̀ tó pe àwọn àrísàmì wa nírọ́ tó fi di ìlàlìmọ̀mà tí ekú hábìtọ̀ àmàlùhù iṣẹ́ rẹ̀ ọba jẹ́ o gẹ́gẹ́ bí ọlọ́run bá bó ti sọ lélé yìí aliyu jìzáwọ́nà ìlànà kánú yàmàlù ìjà wa sin wọ́n lẹ́sẹ̀ tayọ̀ wọn sí níṣẹ́ bí innama nujazihim bihasabi amalihim aláti aslafuha a máa san wọ́n lẹ́sàn gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n bá ṣe ni wọn ìní khayra fa khayr tọ́wọ́ ipé dáadáa wọ́n bá ṣe orí ní òjẹ̀ tí wọn wọ́n yìí ṣàrọ̀ fàṣàd kọ́dà tó wáyé pé bóyá burú náà wáyé ṣe àbúrú náà ní òjẹ̀ tí wọn ká mọ̀ tẹ̀dí inú tó dáa ọba ti ṣẹ̀sìn rẹ lọ́ba ọba ti ṣẹ̀sìn rẹ náà lọ́ba o ọlọ́run bá tẹ̀síwájú pé wattakhadha qawmu Musa min ba'dihi min huliyyihim ijlan jasadan lahu khuwan lẹ́yìn ìgbà tí musa lọ sí mìkọ́ọ̀tì tá ó di pé sàmìrí yìí sọ wọ́n nù ìtàkọ̀dà kó mú musa min ba'dihi àwọn ọ̀jọ́ musa wọ́n mú ojú ọ̀nà ẹ̀mí lẹ́yìn musa gbà musa lọ tẹ́ mílí huliyihim huliyi yìí yà ní min dahdihim nínú góòdì wọn wọ́n fi ṣe ìjìlẹ̀ wọ́n fi ṣe agódóńgbò màálù wọ́n fi góòdì ṣe agódóńgbò màálù jasadan tó ní ara láwùkúwà kódà kò lé ara lásán gan wọ́n tún jẹ́ kí kó ké kó dàbí ká ní pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ tó ké táwọn náà rí báyìí eléyìí ló ṣe àwọn bani Israel ó ṣe wọ́n léèmọ̀ o ó ṣe wọ́n léèmọ̀ ọlọ́run nípa ìlàmúyàrá o tí wọ́n wá rí gbà náà láàyò kàlémọ̀hún pé ihun tí sáàmì rí ṣe fún wọn yìí tó ṣe bí màálù agódóńgbò yìí tí ọwọ́ ajẹ́ nìkan tí pé àlùjẹ̀nu ń sọ̀rọ̀ lára rẹ̀ tí wọ́n lérò pé bóyá ọlọ́run ọba ni tí wọ́n rí pé kò sọ̀rọ̀ kò bá wọn sọ̀rọ̀ ọ̀láyà adíhìm sẹ́bìrà kò sì tọ́ wọn sójú ọ̀nà ẹ̀ mọ̀ ìtakọ̀dúhù wọ́n sì mú lólúwa wọ̀kánú dọ́ọ̀lì ni wọ́n wá jẹ́ ìjọ alábòsí wọ́n jẹ́jọ alábòsí ọlọ́run bá sọ náà yà ní ìpè àfàláyà rọ́ọ̀nì aláyà rìjọ ilé ìhìm kọ́wúrá wala yamliku lahum dọ́dọ̀ wala nafa'a tí wọ́n wá mọ̀ ní pé káyọ̀ òun sì lè dọ́rọ̀ padà lọ́ọ̀dọ́ rẹ̀ pé kó sọ̀rọ̀ tàbí kó ṣe wọ́n láǹfààní kẹ wọ́n ti mọ̀ pé ó lè ṣe wọ́n láǹfààní kẹ kò lè ṣàwọn láburú kankan kò sì lè ṣe wọ́n láǹfààní kankan bí ẹ bọ́lọ̀ bá ti wá sọ bí ayé eléyìí náà ìpè àlámúyàrá annahu la yukallimuhum tí wọ́n wá rí pé kò ní bá wọn sọ̀rọ̀ ni kò lè bá wọn sọ̀rọ̀ wala yadihim sabila kò sì lè tọ́ sọ́nà rárá wulẹ̀ ọmọ ṣùgbọ́n bẹ́ẹ̀ sáà nìrí yìí sọ wọ́n ní o ọsọ wọn ní o ó jẹ́ nǹkan tó ṣe pé ó ṣe màálù àgódóńgbò yìí tó fi góòdì ṣe é tó sì jẹ́ nìkan tó yẹ pé ó sọ̀rọ̀ ìsọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n lè pé bóyá ó sọ fún wọn pé ádá ìlàhùkún wà ìlàhù Musa fánẹ́sì eléyìí ni ọlọ́run ọba yíò àti ọlọ́run ọba Musa gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé fún ọlọ́run ti sọ fún Musa nígbà tó lọ sí mi court pé kọ́ọ́lá ifá iná kọ̀dífàtánà kọ́ùmọ̀kà àà ṣe ó ti fìtínà kọ àwọn ọjọ́ rẹ o mímbà díkà o wàdọ́là hum sàmìrì mo ti fitina rẹ o wàdọ́là hum sàmìrì sàmìrì yìí lọ sọ wọ́n nù àwọn olùṣètẹ̀síl wọ́n ṣàtótónu lórí pé ẹ̀rí yi, maalu màálù àgódóńgbò yìí lahman ìjọ di wàdámà tẹ́jẹ̀ ń bẹ lára rẹ̀ bí ìyẹn pé sọ́dẹ̀dá láwo kòwà tó sì jẹ́ pé bóyá ó ké ní kété màálù gẹ́gẹ́ how is tamara ala kọ́ọ̀nì himi dahabin àbó sì wà ní kọ́ndíṣàn pé góòdì ló wọ́n kàn fi ṣe màálù ní ilà náà yẹ́ dòkòlò fi ilẹ̀ hàwà lẹ́yìn pé bóyá atẹ́gùn kẹ́ ọwọ́ ara rẹ̀ lásẹ́ fọyọsọwìtú kalibakọr ó wá ń ké bíi màálù ala qawlaini wallahu a'lam afáàmì kẹsì sọ pé méjèèjì náà lọ́tọ́ wá lọ́dọ̀ àwọn tí wọ́n máa àwọn tẹ àwọn ulama mufassirin wípé arínú wọn tó sàlàyé pé àlè ìjúlì yìí màálù àgódóńgbò yìí èyí tí sàmì ṣe fún àwọn bani israel tó pè ní olúwa musa àtolúwa tiwọn náà wípé ó padà sí ọdí ẹran tó sì ní ẹ̀jẹ̀ la kódà tó sì ké bí tó ké bí màálù nígbà tí àwọn olùmọ̀ mi sọ pé rárá ní góòdì yẹn tó sì wáá jẹ́ pé ó sì ké gẹ́gẹ́ bí màálùú ṣe máa ń ké méjèèjì náà lọ́wọ́ látọ̀dọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ ó jẹ́ kí àfáà ibùn kẹsẹ̀ tó jẹ́ pé wọ́n ní ọlọ́wọ́ àlàm ọlọ́run lọ́mọ èyí tó gún régé jù nínú gbogbo ẹ̀ bákan náà màálùú àgódóńgbò yìí wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ nìkan tí wọ́n bẹ̀rẹ̀ sí jó fún wọ́n sì jẹ́ nìkan tí pé wọ́n rí fìtínẹ̀ látara màálùú yìí ada ila uh, musa uh, uh, samiru sọ pé ada ilahukum wa ilahu musa fanasi eléyìí ni olúwa yín àti olúwa musa ṣùgbọ́n ìgbàgbé ó ti di ohun ìgbàgbé pẹ̀lú bẹ́ẹ̀ náà ọlọ́run bàbá àlékà ṣe wá sọ fún musa tó musa sáré padà ní ti ìbànújẹ́ ti ìbànújẹ́ ọlọ́run bá ṣe sọ fún tó kò tí ì ríro tí tó fi wá padà padà sọ́jà àwọn ìjọ rẹ̀ ọ̀lẹ́mọ̀ sókè tọ̀fì àìdíhìm so nígbà tí ó di pé wọ́n padà kábàámọ̀ lẹ́yìn ohun tó ṣe yìí ayé nẹ́dàmọ́ alàmọ̀ fáàlò wọ́n kábàámọ̀ lórí ohun tí wọ́n ṣe wọ̀rọ̀ àwọn anẹ́hùn kọ̀dídọ́lù àwọn náà padà rí fáwọn ti sọnù kọ́ọ̀lù wọ́n wá ń sọ báyìí pé làyín lam yarhamna tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀bẹ tọ́wa sọ́nà rọ̀bùnà tólúwa ọbẹ tọ́wa sọ́nà ọ̀yà fèrè lánàá tí ó ìsàforíjì fún wa ẹ̀nẹ̀kù náà mínà lẹ́kọ̀ọ́ sẹ́rìn Ọ dájú pé a wà nínú ẹni tí yóò ṣòfò eléyìí ni gbólóhùn tí àwọn náà ń sọ nígbà tí wọ́n padà rí pé ọtọ ọ̀tọ̀ máa ní ohun táwọn pè lólúwa táwọn ń jọ́sìn fún yìí tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀bẹ́ yìí nìkan tó yẹ pé ó táwọn káwọn sì ráforíjì àwọn ni ìlà Musa àwọn ìgbà bá ti sọ fún tán kò tí ì gbà á pé àmójúbà àfojúbà kò dàbí irun tí àfetígbọ́ kò dàbí àfojúrí àfojúrí tí musa padà rí gọbìbá ni asifa ó mà bínú tayọ o asifa ayé àṣàdùlọgọdọ ó bínú ganan pẹ̀lú ohun tó rí àwọn ìjọ rẹ̀ paul gbólóhùn tó sọ lẹ́nu pé bí sama khalaftumuni min ba'di aburú iná ni wọ́n tẹ́ ń ṣe lẹ́yìn mi yóò bí sàmà kọlàfùtùmù ní mi bá di abúrúlẹ̀ padà ń ṣe lẹ́yìn mi yìí àjíltùm amúrọ̀rọ̀ bíkún àà ẹ̀ ń kẹ́jú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba yìí ni nígbò mo sì kúrò láàrin yín náà ẹ̀ ń kẹ́jú ni níjò mo kúrò wà á lọ́kọ̀ àlùwà báyìí ni wọ́n ló ṣe sọ wàhálà yìí àlùwà ò ti ń gbé bàrà tọ̀dọ̀ ọlọ́run ọ̀sọ́nù sẹ́gbẹ̀ẹ́ kan la ilaha illallah àwọn olùmọ̀ wọ́n ní pé ẹ jẹ́ mọ̀ pé Musa kò sọ àlùwáhùlẹ̀ o nígbà tí Ọlọ́run ọba sọ fún nípa àwọn ọjọ́ rẹ̀ bí wọ́n ṣe sọnù gẹ́gẹ́ bó ti wà nínú àdìsí àkànjẹ́ àfáàbílẹ̀ bá sì sọ nípa pé ń ṣe Ọlọ́run ọba sọ pé yarhamullahu Musa Ọlọ́run ọba kó bá wa kẹ́ Musa o lẹ́yìn sálẹ̀mọ̀ á yínú kàlìmù òkùbẹ̀rù á kéèyàn fojú ba nǹkan ọ̀dà ọ yàtọ̀ sí kí wọ́n fún yẹn ní ròǹpa nǹkan ọ̀hún àkbárahu rabbuhu azawajal ọlọ́run bá fún musa nírò anna qawmahu futinu ipe àwọn ìjọ rẹ̀ wọ́n ti fìtínà ara wọn wọ́n ti fìtínà wọn ba'dahu lẹ́yìn rẹ̀ o falamma yalqal alwah falam yalqal alwah nígbà tọ́lọ́run bá ń fún ní ọ̀rọ̀ yìí tí ń fún làbárẹ̀ yìí ọmọ ju wàhálà yìí kò sọnù o falamma ra'awhum ṣùgbọ́n gbà tó padà rí wọn wala falamma ra'ahum nígbà padà rí wọn tó rí ti sọnù tòótọ́ wà àyànà hàn ó kílẹ̀ sí àlẹ́kọ̀ọ́lì àlùwà báyìí ló sì sọ wàhálà yìí ló sì sọ nù wàhálà tá ṣàlàyé pé ó kó tàwétà sínú ó kó sínú tàwétà náà tí àfáà dùn mọ́ já ló gbé àdísì jáde ní ní 320 ló fi wá jẹ pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n Musa alqal alwah ọ sọ wàhálà yìí nù torí pé inú bí gẹ́gẹ́ bí eh, bó ti sọ́nù tẹ́ wà á kọ́dà bí ráàsì àkíhì yẹjú rohù ilé yìí báyìí ló ṣe gbá orí ọmọ ìyá rẹ̀ mú orí Harun ọbẹ̀ sí fà mọ́dọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ fún wa nínú àyà mi wípé kọ́ọ́lá ya Harun ó sọ pé mo pè rẹ̀ Harun o mo peere harun mọ́mọ́nà aka kí ló kọ lọ́ ìdírọ̀ aitahum dọ́lù kí ló tọ̀ ọkọ̀ fún wọn nígbà tí o sì rí wọn tí wọ́n ti sọnù àlàátẹ tẹ̀bí àní kí ló tọ̀ tẹ̀lé mi àfàásọ ìta amòrì ọfẹ́ máa yapa àṣẹ mi ni paul harun dá báyìí pé umma mo peere ọmọ ìyá mi àwọn olùmọ́ pé mo ọmọ ìyá mi tó wí láyè yìí àti tó sọ pé ibina umma níbi ilé yìí yìí eré ọmọ ìyá mi mo pé eré ọmọ ìyá mi wọ́n ní pé kí ló fà wọ́n ní pé ó ń sọ fún Musa láti jẹ́ pé kí Musa tètè lè rí rò nípa ìjẹ́yà kan náà tó bí wọn bí bẹ́ẹ̀ kọ́ jọ làwọn méjèèjì ìyá kan náà bàbá kan náà ló bí wọn fọwọ́ Ṣẹ̀kíkù hù lè àbíhi wa ummihi bàbá kan náà ìyá kan náà ló bí àwọn méjèèjì فلما تحقق موسى موسى على على السلام براءة ساحة هارون عليه السلام ṣùgbọ́n níkẹyìn wọ́n púpọ̀ padà hẹ̀ sí Musa wípé Haruna kò kópa ń bi bí wọ́n ṣe sọ lo ohun tó náà ni pé qala ya umma mo pè rẹ ọmọ ìyá mi la ta'khudhu bi lihyati mama gbá mi nírúgbọ̀n mú wala bi ra'si bẹ́ẹ̀ má gbá mi lórí mú o àwa náà mọ̀ tí èèyàn bá fààyàn lórí tìrùgbọ̀n tìrùgbọ̀n káwa ní owó bí bínú ṣe bóńtọ̀ sí Harun sọ fún Musa níjọ́ náà pé má gba mi nírùgbọ̀n mọ́ àti orí àáyà yìí làwọn olùmọ̀ fi pé àmì lọ́jẹ́ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run bá ló nírùgbọ̀n wọn náà rí i pé Harun ń sọ fún Musa ọmọ ìyá rẹ̀ pé kó má gba àwọn onírùgbọ̀n mọ́ àti orí ìní ọ̀ṣìtò wọ́n wá lè máa pé èrùgbọ̀n tí ń wí àgbọ̀n náà ni káwọn kàtìkàtì ní o òun kàtìkàtì ní o bóòlù èèyàn ti àrà gbò gbámú èrùgbọ̀n ni lọ́láǹfààní tí yẹn lè gbámú tí wọ́n máa dún tọ̀hún tirun orí tirun orí rẹ̀ nígbà tí yẹn bá mu tí yẹn bá mu lórí tí yẹn sì gbà nírùgbọ̀n mu ó ní pé ní ọṣí ìtò eléyìí ló fi jẹ́ yẹra pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba ló dárùgbọ̀n sí kí ló wá sì wọ bàbá kí ló sì wọ bọ̀dá kí ló sì wọ ẹ̀gbọ́n tó sì pé òun fa ìrùgbọ̀n rẹ̀ fílẹ̀ torí pàǹdẹ́bí ohun tó wí náà ni pé ẹ̀fẹ̀ ìrùgbọ̀n yín lẹ̀ ẹ̀ dáríjì ẹ má mú nǹkan kan kó ń bẹ́ẹ̀ àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ èyí tí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ẹ fi yapa àwọn ọbọ náà ẹ fi yapa àwọn ọ̀sẹ̀ bọ́ ó ń sọ ọlọ́run bá kìlọ̀ wọlé yìí ṣùgbọ́n sọ wa wà náà tó gbọ́ sáré bìbí bí ìsìnkú kẹfì ẹ̀kẹ́ rẹ̀ kò fi jọ tàwọn obìn ọwá ń ṣe súnà obìn òfin súnà tànàbí Muhammad sallallahu alaihi wasallam lẹ̀ àrùn sọ báyìí pé hinni khashitu yìí máa ń páyà ní à ń tẹ̀kú la fàbọ́kúta wípé kọ́ máa jẹ fún máa sọ pé wọ́n ló sopinya bayna bani Isra'il láàrin àwọn ọmọ bani Isra'il wọ́n làm tẹ́rù bò kọ́wùlì ọ̀rọ̀ mi yìí ìfẹ́ jẹ́ kó fojú kékeré wo báyìí ni Musa ṣe wí fún nínú sọ́ọ̀tù tọ́ha ṣùgbọ́n nínú súrà yìí ó ní pé bíná umma mo pèrè ọmọ ìyá mi ọmọ ìyá mi innal qawma ó rí àwọn ìjọ yìí istadafuni wọ́n ti sọ mí dọ̀lẹ́ wọ̀kádù yaqtulunani kódà wọ́n fẹ́ pa mí tán fala tusmit biya àdá má dà mí papọ̀ máwọn ọ̀tá ọlọ́run yìí o wala tajalni ma'al ìjọ àwọn tó ti sọnù rárá bó ti wulẹ̀ ọmọ eléyìí ni ọ̀rọ̀ tí Aaron sọ fún Musa lóòrèkóòrè nígbàkúùgbà torí pé Musa ti sọ Aaron ti sọ fáwọn ìjọ rẹ̀ ó ti sọ fáwọn ẹni yìí tẹ́lẹ̀ síwájú kí Musa tó dé gẹ́gẹ́ bọ́lá ọba sọ fún wa níbò míì nínú sọ́ọ̀tù tọ́ra pé bọ́lá kọ́ di kọ́ọ̀lẹ̀ láhùn Harun Aaron ti sọ fún wọn tẹ́lẹ̀ min qabl ṣáájú pé yà kọ́ ò mọ́pàá yìí ìjọ mi innama futintum ìjírù tẹ́fẹ́ máa jọ́sìn fún yìí wọ́n fi ṣe fìtínà fún yín o wa inna rabbakum arrahman ọba olùrẹ́ yìí ni ọba oníkẹ́ ọba arrahman fattabi'uni ẹ tẹ̀lé mi harun wa ati'u amri ẹ sì tẹ̀lé àṣẹ mi eléyìí ni ọ̀rọ̀ tí harun sọ fún ọ látara bẹ́ẹ̀ tí musa padà wá rí i pé àṣàrù gbìyànjú àṣẹ́pà òbóró ni wọ́n pọ̀ jù lọ wọ́n wò pé èèṣe musa olórí agbọ́n iná láti máa lọ gẹ́gẹ́ bí sáà mẹ́rin ti sọ wọ́n nù tó sọ pé àádá ìlàhù kan wá ìlàhù Mùsà eléyìí ni ọlọ́wọ̀n ọba yín o òun lolúwa yín o àti ọlọ́wọ̀n ọba Mùsà eléyìí ni wọ́n gbọ́ pẹ̀lú àìmọ̀kan wọn wọn gbọ́rọ̀ sí àrùn lẹ́nu mọ́ pé ẹni tí ó yí ọ̀rọ̀ yípo òun náà ni Mùsà àgbà tí Mùsà bá tó dé kọ́lá Mùsà ó jẹ́ kí wọ́n sọ báyìí pé wọ́n bèrè fèrèlè ọlọ́run bá ṣàforíjì fún mi o wàlẹ̀ áàkì àti ọmọ ìyá mi wàdàhínà fi rahmatik sì fi wá wọnú àánú rẹ̀ tí ṣe àlùjẹ́nà wọ́n ta arahamu rahimin ìrẹ́lọ́ba tó ti pé ọba kẹ́nikẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ gbogbo ọba kẹ́nikẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ eléyìí ni ọ̀rọ̀ tí Musa tó sọ fún ọlọ́run ọba tó fi bẹ ọlọ́run nípa rẹ̀ àti Harun tó jẹ́ bọ̀ọ̀dá rẹ̀ tóun náà jẹ́ ànábì ọlọ́run a sọ fún wa lánàá pé kò sí ohun tó burú kí ọlọ́run bó ṣe àbúrò kó ṣe é ní ọ̀gá kẹni tó jẹ́ ẹ̀gbọ́n kọjọ́ ọmọ lẹ́yìn fún arí àmì yìí látara àwọn ànẹ́bí ọlọ́run bá gbáǹkọ gbè yìí àárùn fi odidi ọdún mẹ́ta lọ́gbà lọ́wọ́ Musa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ Musa sì jẹ́ ọ̀gá fún Harun Harun ò sì torí ẹ̀ sọ pé káyé ọ̀dọ̀ òun ọ sọ mí tẹra rẹ̀ fún ìjánẹ́bí Harun ń bẹ lábẹ́ ìjánẹ́bí Musa ìtẹ̀lé ìgbà pátápátá fún Musa ọlọ́run bá fi jogún ẹ̀ fún ànábì wa harun alayhi salatu wassalam ọlọ́run bá sọ pé inna alladhina ittakhadhu al-ijla ẹ rí gbogbo àwọn tó yẹ kí wọ́n mú àgódóńgbò màálù yìí tí wọ́n mú lọ́lọ́wọ́n ọba sayanaluhum ghadabun min rabbihim ìbínú ọlọ́run ọba sọ̀kalẹ̀ lé wàdílà tó ń fi hayati dúnìyà bákan wọ́n tún rí yẹpẹrẹ lórílẹ̀ ayé yìí yẹpẹrẹ jẹ tiwọn eléyìí náà ní fún gbogbo àwọn bọ̀rìṣà bọ̀rìṣà pátá àti gbogbo àwọn tó yẹ pé wọ́n jẹ́ fún nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run wọ́n jẹ́ nìkan tó yẹ pé ìbínú ọlọ́run bá wọ́n máa ń rí lójoojúmọ́ òrèkóòrè ni wọ́n ń rí ìbínú ọlọ́run bá tíbínú ọlọ́run bọ̀ òye má máa kọlù wọ́n lóòrèkóòrè nígbàkúùgbà bákan náà ìyẹpẹrẹ tún bẹ fún ọ lórílẹ̀ ayé o torí pé lọ́nà wo ẹ̀yin máa rí pé yẹpẹrẹ ń bẹ fún ọ torí pé àwọn náà padà máa rí pé ohun táwọn jọ́sìn fún táwọn sọdọ́lúwa yìí àti wọn jẹ́ nǹkan kan ẹni tí ń jọ́sìn fókúta òun ní ọ̀padà máa rí pé ah, òkúta yóò kú olójú kan náà òjò ń pààyàn òjò ń pe ewúrẹ́ ewúrẹ́ sáfójò ṣùgbọ́n òun nìyí ibi tẹ́ ẹ fi sí náà ní ọwà kò ní kú olójú kan náà bó tutù mú kò ní mọ̀ tútù o bó orú mú kò ní mọ̀ pé orú mú oúnjẹ tí wọ́n gbé sí òkúta sí lọ́dọ̀ òkúta ọ̀mà ní jẹ́ nǹkan ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ kò lè yé kò lè yé ẹni tí ó ti jẹ́ kéfèé torí pé làákàyè tí ó jẹ́ ó yé ọlọ́run bá ti gbà á lọ́wọ́ rẹ̀ kàkà kí kò fi yé yọ́ máa gọ̀ sí ni yẹpẹrẹ ní apàdá máa ń jẹ́ tiwọn láyé wọ́n rí yẹpẹrẹ láyé gan-an ẹni tó kéré sí wọn ńṣe ni ó máa gọ̀ wọ́n láàkáyè pé àà ah, ah, bàbá yà wà ní láàkáyè ni pòfẹ́sọ̀ ibi pòfẹ́sọ̀ lẹ pé ráyín ni ó lẹ́jọ́ àgọ̀ tẹ́ fẹ́nu rọ́ra yìí àà ẹ̀sìn pé ráyín pòfẹ́sọ̀ ẹ̀ wà ń jọ́sìn fòósà ẹ̀ ń jọ́sìn fèrè irú pòfẹ́sọ̀ òun náà wá dà àbí àwa nílà káyé ni ìyẹpẹrẹ ńlá leléyìí o ìyẹpẹrẹ tó lágbára ni léyìí tí pòfẹ́sọ̀ kan sọ fọmọdé kan nípa pé gbogbo ohun tó wọn bá ti rí òun ebi lífù ẹ ohun tó wọn bá ti rí òun ebi lífù ẹ tí tí ọmọ ìfipadà wá béè lọ́wọ́ rẹ̀ pé a ṣe rí làákàyè yìí sà a ó ní à òun làákàyè òun ọ̀dájú pé ẹni làákàyè tọkẹ sọ pé gbogbo ohun tẹ̀ bá ti rí ẹ̀yin ò pé ń bẹ bàbá pòfẹ́sọ̀ ìpadà wá rí pé ọmọ yìí máa padà mọ́ òun ṣeré ni ọbẹ̀ sí ilé ọmọ náà lọ ẹ wo ìyẹpẹrẹ tọmọ padà kó bá fún bàbá tó padà kó fún pòfẹ́sọ̀ látara pé kàkà kó ṣe làákàyè pọ́lọ́wọ́n bá ń bẹ kò ṣe làákàyè rẹ kó máa jọ́sìn fọ́lọ́wọ́n ọba náà ihun tó yẹ kó ṣe làákàyè lé lórí kò ní ṣe làákàyè rẹ lórí ọlọ́run bá náà wá sọ fún wa ń bíi pé iná ńlá nínú takọdọlẹ̀ ìjìlá àwọn tó yẹ kí wọ́n mú àgódóńgbò màálù tí wọ́n mú lọ́lọ́run tí wọ́n ń sìn tí sáà mẹ́rí tó wọ́n lọ́nà tàyánáàlùhùn gọ́dọ̀bùnmin rọ̀bíhìm wọ́n pàdé ìbínú látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn pọ́lọ́run bó bínú sí wọn ọ̀dílàtún fìlàyà ti dúníyà ìyẹpẹrẹ ó sì máa jẹ́ tiwọn ní orílẹ̀ ayé ń bí wọ́kàdá àlekà méjì sí ni mọ̀fìtẹ́rìn gẹ́gẹ́ báyìí láti máa ṣe gbogbo àwọn olùdátàparọ́ láti máa san wọ́n lẹ́sẹ̀ rẹ̀ gbogbo ẹni yòówù tí bá ti ń dátàparọ́ mọ́lọ́run títí ń sọ pé kò sọ́lọ́run nǹkan mi ń pè lọ́lọ́run ọlọ́run bá ní gẹ́gẹ́ báyìí láti máa ṣe gbogbo wọn láti máa san wọ́n lẹ́sàn a máa san wọ́n lẹ́sàn wọn ni o wọ̀lẹ́dí náà mélòó ṣe yìí àt gbogbo ẹni yòówù tó ṣe iṣẹ́ àṣìṣe kan tún mọ̀ táàbù mi bá dì á lẹ́yìn ìgbà náà wá ronúpìwàdà lẹ́yìn rẹ̀ wà á mọ̀nà ó sì lọ́wọ́n ọba gbọ́ inna dájúdájú ọlọ́wọ́n ọba rẹ̀ Muhammad inna ya Muhammad ya tauba wa dájúdájú ọlọ́wọ́n ọba Muhammad eré òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run eré ànẹ́bì ìkẹ́ eré òjíṣẹ́ ẹni tọ́lọ́wọ́n bá gba tútú bá wọn mímbáàdì ha ayé mímbáàdì tílékalẹ̀ fún ìlà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe àwọn àṣìṣe tí wọ́n ṣe èyí lọ tẹ́lẹ̀ gbàgbọ́ fún rọ́ńdọ̀hìn aláforíjì lọ́lọ́wọ́n ọba o oníkẹ́sí ni afa abdullahi bin masoud onípẹ́sù ilẹ̀ andá àlèkà yáàni ànìlọ́júrí wọ́n béèrè lọ́wọ́ ànẹ́bì nípa arákùnrin kan wọ́n béèrè lọ́wọ́ abdullahi bin nípa arákùnrin kan yéèzì níbi lè mọ́ à ah, tí ń ṣàgbèrè pẹ̀lú arábìnrin eh, nípa arákùnrin kan tí ń ṣàgbèrè pẹ̀lú arábìnrin kan túmọ̀ yàtọ̀zọ̀ wájàhà yàtọ̀zọ̀ wájùhà lẹ́yìn náà wá padà fẹ́ arábìnrin yẹn padà fẹ́ níyàwó fatala hadi àyà wọ́n ní àfa abdullahi bin masoud ọwọ́ aka àyà yìí fún wọn pé ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá wí ni ọlọ́wọ́ bá ní pé wọ̀lẹ́dí náà mi lu sí yàt ẹni yóò ti bá ń ṣe àwọn àṣìṣe tẹ́lẹ̀ tí ń ṣe àwọn máṣe tẹ́lẹ̀ tó mọ̀ tààbò àwọn tí bá ń ṣe àwọn máṣe tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe àwọn aburú tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà wá ronúpìwàdà ní bá a díhà lẹ́yìn ìgbà tí wọ́n ti sa àwọn aburú sẹ́yìn wàá mọ̀nà wọ́n sì gbọ́ ọlọ́run ọba gbọ́ inna rabbaka dáadájọ́ ọlọ́run ọba rẹ̀ ànẹ́bì ní bá lẹ́yìn aburú tí wọ́n ti ṣe yìí làgọ̀fórón aláforíjì ni ó rahimun ó sì jẹ́ oníkẹ́ wọ́n ní pé fatalaha wọ́n ní báyìí ni abdullahi masoud ọbẹ̀ sí káyà yìí والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولو كافر دي lisa fi ń para rẹ̀ wípé à ẹ̀ ń sọ fún mi nípa arákùnrin kan tí ń ṣàgbèrè pẹ̀lú arábìnrin kan níkẹyìn ó wá padà fi arábìnrin náà níyàwó ẹgbọ́n tọ́lọ́run ọba sọ dájúdájú àwọn tó ṣe pé wọ́n ń ṣe àwọn àṣìṣe sẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà wá ronú pìwàdà lẹ́yìn àṣìṣe wọn wọ́n sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ dájúdájú ọlọ́run ọba rẹ̀ ànẹ́bì lẹ́yìn aburú tí wọ́n ṣe yìí aláforíjì ni oníkẹ́ni o wọ́n ń pààrà gbólóhùn yìí fatalahi abdullahi asharamọ́dọ́ wọn lábdullahi kàráyà yìí lẹ́ẹ̀mẹ́wàá fàlámù ya'muruhum bíhá wàlámù yanhahum àníhà ọ̀pọ̀ àwọn láṣẹ wípé ẹ lọ́ọ́ ṣe báyìí bẹ́ẹ̀ sì ni ọ̀kọ̀ fún wọn pé ẹ má ṣe báyìí ọkẹ̀bẹ̀ sí káyà yẹn fún wọn ni ọkẹ̀bẹ̀ sí káyà yẹn fún wọn ni ọkẹ̀bẹ̀ sí káyà yẹn fún wọn ni tí tó fi káyà yẹn fún wọn lẹ́ẹ̀mẹ́wàá eléyìí ni wọ́n máa jẹ́ ìfún wa pé gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé olùṣẹ́ lọ́wọ́n ọba ni tí ọba tí ì kú aláforíjì lọ́wọ́n ọba kò sẹ́sẹ̀ kẹta lọ́wọ́n ọba ò lè ṣàforíjì fẹ́ dà nígbà tẹ́dà ń bẹ ayé bó ń ṣẹbọ sọ́dọ̀ ọlọ́run ọba tó ọba tí ìkú ìrònúkúwàdà ń bẹ fún ìrònúkúwàdà lónìí kọ́lọ́run bọ́ ṣàánú rẹ̀ kó di pé kọ́lọ́run bọ́ ṣe àforíjì fún ọkọ́ kí ọ ṣùgbọ́n gbogbo ẹni yòówù tí ò bẹ ìrònúkúwàdà tó fi kú lórí ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tọba ọlọ́run bá fìyà jẹ́ tọba sì wọ ọlọ́run bá aṣàmójúkò fún ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ lọ jẹ́ pé orí ẹbọ lọ́ba lọ́wọ́ kú ní mú ogun papọ̀ mọ́ ọlọ́run ọba ló fi kúrò lórílẹ̀ ayé ìrọ̀ ẹni bẹ́ẹ̀ mọ́ta kàfírọ̀ mọ́ta mùṣìríkà irú ẹni bẹ́ẹ̀ ó kúkú kẹfẹ́ rí o irú ẹni bẹ́ẹ̀ ó kúkú ẹni tó mórogún papọ̀ mọ́ Ọlọ́hun ẹni ó sì kúkú kẹfẹ́ rí tó ẹni tó kúkú kó mórogún papọ̀ mọ́ Ọlọ́hun irú ẹni bẹ́ẹ̀ làwọn tí wọ́n wọ̀ náà wọ́n yẹn náà o ní Ọlọ́run bá ni wọ́n wọ̀ àfi ń ṣe ní kìlọ̀ àfi ń ṣe ní wàásí àfi ń pè wá lákèésí gbogbo àwa tá a bá ti sin lọ́hun bó ti tó àti bó ti yẹ tá à ń sin nǹkan ẹ̀mí lẹ́yìn Ọlọ́run à ń pè wọ olóòṣà à ń pẹ̀yìn olóró à ń pẹ̀yìn eléégún à ń pẹ̀yìn abọ́ná à ń pẹ̀yìn abọ̀rìṣà à ń pẹ̀yìn onífá à ń pẹ̀yìn oúnṣàngó à ń pẹ̀yìn ọlọ́ya à ń pẹ̀yìn ọlọ́bàtálá ẹ̀rọ onípìwàdà lónìí kẹjọ ẹjọ sin ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ohun tẹ́yìn jọ́sìn fún yìí nǹkan lásán ni tí ò nítumọ̀ àwọn èrè lásán ni tí wọn ò nítumọ̀ àwọn sìgìdì lásán ni tí wọn ò nítumọ̀ èèyàn ẹgbẹ́ yìí òkú ọ̀run tó ti lọ lásán ni tí wọn ò nítumọ̀ rárá wọ́n wálé ayé ọlọ́run ọba òjé kọ́pọ̀lọpọ̀ wọ́n mọ̀nà láwọn tó yẹ pé wọ́n ló kọ́ nú wọn ṣàngó èèyàn ni owó orílẹ̀ ayé ayé yẹ ọ̀rọ̀ ọ̀run fún ọ̀padà pokùn só ń kẹyìn ni ògún owó orílẹ̀ ayé ayé yẹ ọ̀rọ̀ ọ̀run fún ọbẹ̀ ẹ̀sẹ̀ parọ́ fáwọn yẹn káàkiri pé kí wọ́n máa rúbọ fún irin kó tó di pé wọ́n lo irin bẹ́ẹ̀ náà wá ni ẹni tó jẹ́ tí wọ́n pè ní ó tó di kí wọ́n padà wò ó pé ẹ̀yà ajá máa fún ní ohun tí epo pèsè nínú máa wá dàjàrú tó ti pé yorùbá pè lésù lónìí tó yàtọ̀ sí èṣù yorùbá tó yàtọ̀ ṣàìtọ́ọ̀nù tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n fi máa ń sọ alára pé tá a ti yorùbá ni yàtọ̀ èèyàn iná ẹ̀ ni èṣù lọ́dọ̀ yorùbá èèyàn jésù yàtọ̀ sí ṣàìtọ́ọ̀nù gẹ́gẹ́ tá à ń wọ́n jọ lò àti ànábì wa ádámù ọlọ́run bó tó lé wọn kúrò ní àlùjẹ́nnà ó yàtọ̀ sí èyí tí àwọn yorùbá ń pè léṣu èṣù yìí nì ọmọ ilẹ̀ yorùbá ni ọ̀daràn sí ni ọ̀gẹ̀rùn ẹ̀gbẹ́ kan fẹ̀gbẹ́ kan ẹlẹ̀ ni nínú àwọn tọ́ọ̀gì ayé àtijọ́ ni tó sì jẹ́ pé ó wà tọ́ọ̀gì rẹ̀ títí títí ó di pé wọ́n padà máa ń rúbọ rẹ̀ kó tó di pé wọ́n fẹ́ ṣe ohun tí wọ́n bá ṣe bíbẹ̀ ẹ̀kọ́ kò ní jẹ́ wọ́n ṣe nírọ̀rùn òun làwọn yorùbá padà wá pè ní èṣù lónìí wọ́n á máa jẹ́ nìkan tí wọ́n á máa gbẹ́bọ fún wọ́n á máa jọ pé sẹ́bọ̀fín sẹ́bọ̀ òfin èṣù lójú òfin àbí èṣù lójú òfin ṣé tí wọ́n bá ti gbọ́ wọn bá ń bẹ̀ mọ́ wọ́n gbà pé èṣù ti gba ẹbọ eléyìí nínú àwọn àìṣe yorùbá ni abẹ́lọ́hùn ibi tó tọ́ wa sí tó sì wá mùsùlùmí tó jogún làákàyè fún wa tó jẹ́ adákẹ́mọ̀ tó jẹ́ amọ ohun tó sì já lè tiri sí tó sì já ṣe àwọn abẹ́lọ́hùn ọlọ́run dákun má yẹsẹ̀ wa kúrò ní náà o dákun má gbé wa kúrò ní náà o àwọn tó wá sí ń kèfèrí sáwàá ni wọ́n gọ̀ ni sáwà ni wọn nílà káyì ni sáwà ni wọn ọgbọ́n ni àmọ́ ohun tọ́kọlù wọn ṣùgbọ́n wọ́n ọlọ́run bá wọ́n bá aláàánú dákun bá wa yà wọ́n ní wá yà mùsùlùmí jáwọn ní ọgbàfà fún Islam tó bá di mùsùlùmí kò sẹ́nìkan tí ó bí ọ èèyàn àwọn ará wa àwọn ìyèkẹ́ wa àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run dákun Islam kájọ wà nínú Islam ká sì jọ kú Islam eléyìí ni ohun tí à ń bẹ̀rọ ọlọ́run ọba sí ìwọ̀lọ́wọ̀n bá dárẹ́ ṣẹ́wájú wa ibi yòówù tí a bá kùn sí ibi ìlàsì dúró lónìí ní àyà 153 nígbà tí ó bá tún di ọ̀la a máa tẹ̀síwájú láti àyà 154 bí nílẹ̀ ta'ala aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'ilil muslimina min kulli dam innahu huwal ghafurur rahim fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh